على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفسر خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته à ń sọpẹ́ fún ọlọ́wọ́n ọba aláàánú jùlọ à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìkẹ́ wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìfẹ́ ọlọ́wọ́n ọba mi ọlọ́ ọlọ́wọ́n ọba mi kọ́mọ bánábì ní àtàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn ọba kó àwa náà tọ̀láwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàá ọlọ́mọ tá a fi àánú ẹ̀ yíwa kọ́ láti ọ̀rọ̀ kí a lọ. kíra tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní ìdánwò ní sẹ́rù mọ̀tá ìrìjìyà ìléyà kí a fà wá ṣekú al-islam muhammad bin abdul wahab al-mujaddid kí a fà wá fòzán bin abdullahi al-fòzán ti sẹ́rù rẹ̀. àwọn àlàyé táwọn afáàṣẹ fún wa yìí ọlọ́run ti kó tiwa lárúfààní gbogbo ntújọmọ́rọ̀ àkídà àti ìgbàgbọ́ mùsùlùmí ni wọ́n sàlàyé fún wa títí lọ́wọ́ pé títí àwọn ìjà ìléyà ni káwà gbìyànjú àti kó mbẹ̀ adẹ̀wà lọ́kì ní nítàlí mọ́ ayé ìgbà yìí wàláhì èyí máa ń fi àkíyè sí pé a máa ń sin ẹ̀kan lọ́wọ́ níta máa ń sọ lọ́wọ́ yẹn láì pé yẹn plan rẹ̀ kí ọ̀rẹ́ bàbá ka àwọn tíra lọ déédé kó incident àbí kílẹ̀ ń pè ní òsì déédé nǹkan tí ẹ̀ ń sọ lọ́wọ́ wàláhì ọkùnrin ni máa ń sàkíyè sí wọ́n gbé àtìsí náà àgbọ̀dọ̀ sí túbà àgbọ̀dọ̀ sí wà níbi fọ́ kù túbà lẹ̀ àgbọ̀dọ̀ sí wà níbi fọ́ kù tọ́jọ́ dáfìsí náà yẹn lẹ̀ ṣe mú ẹ̀rí wá fún wọn yìí pé yá Abdullahi ibn Ubay ibn Salul wọ́n máa ṣe wà ní ibi tó jáde wọ́n ní àmúnáfi ìwó ìwó ni bàbá àdìyàtì láti pé á àbí ìwọ̀n máa ń kí àkàwá ti Saudi Arabia o ìtura àgbà tó tẹ́lẹ̀ o gbogbo àti wọn àti ilẹ̀ lọ́lẹ̀ gba tíra ní ìwò tíra kan márùn-ún ba lọ́yọ̀ lọ kọlù ìgbà ọlọ́yọ̀ gbà nígbà tí ó ti gbèdé déédéé ọ̀rọ̀ yẹn ní ọ̀sọ̀ àbúrò rírà ní a ti wá àti kí mọ́mú tó jáde ó ti yé wa bí àwọn ọgbọ́n ò lè rírò gbogbo àwọn tí wọ́n ń pòfin yẹn báyìí wọ́n ń fi kọ́pì ẹ̀ ní wọ́n fi tó kọ́pì ẹ̀ ní ó ti yé wa bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan náà tí wọ́n ń sàkíyèsí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ táwọn

ọ̀la àpẹẹrẹ dáadáa rí ìṣẹ́dùn àwọ́kà Siddiq radiyallahu anhu nígbà tí àwọn tí wọ́n ṣe ìfikò tí wọ́n kúrọ́ máa Aisha tí wọ́n kúrọ́ máa Aisha tó kúrọ́ máa Aisha radiyallahu anha kan nú àwọn ọmọ títí tó jẹ́ bí wọn ẹgbẹ́ sẹ́dùn àwọ́kà bí kú lóúnjẹ ó wà nú àwọn tí wọ́n ń kìrìtì káàkiri wọ́n ń kìrìtì ọ̀rọ̀ mọ́tò lọ́wọ́ sọ àyà mẹ́wàá kalẹ̀ àyà mẹ́wàá lọ́wọ́ sọ kalẹ̀ lórí sídìí àyíṣà nìkan lọ́wọ́ sì kílẹ̀ láti àyà kẹwàá di àyà twenty mọ́tò azab lọ́wọ́ sì kílẹ̀ sídìí àyíṣà rẹ̀ lọ́wọ́ sì nóòmù lọ́wọ́ sì kílẹ̀ sídìí àyíṣà. àyà tó ti wá sí wàhálà lọ́ni a ẹ̀yin tó lọ́n fún bá nu yín pé ètò pé àwọn èèyàn sẹ́yìn ẹ̀ wá lẹ̀ ní dáadáa sí ọmọ lẹ́yìn náà sí lọ́hùn sí ẹ̀fẹ́ kọ́lọ́ náà sí dáadáa sí imá ni ọlọ́pàá á ìbílẹ̀ ayà ìgbà wí ee á ah, mr wa wa yàgò sí owó oúnjẹ láti ìjọba ìgbà ìgbà ti gbé fún mi ìṣe ẹ̀kọ́ jẹ́ títí wa nù kí nǹkan bá ti gba wí kiri ká máa bínú ọ̀rọ̀ ṣe wọ́n fi sí ìsọ̀rọ̀ sí mi wọ́n ti tẹ́ ìsọ̀rọ̀ sí ọmọ náà kó wọ́n lọ́dí yẹn àwọn tó ju ẹlọ́wọ̀ sọ lójú wọn ni a ń tún lè léwọ́ ọ̀rọ̀ lọ pé wọ́n ti tẹ́ ìṣọ́rọ̀ sí mi lọ́dí yẹn à ń bẹ̀ wá ń ti sọ́rọ̀ ọ̀bẹ jẹ́ kọ́sà àwọn sùhábà rẹ̀ wà nílẹ̀ alẹ́ àjùmáyìn tí wọ́n bá ti máa wa kárípa túbẹ̀ ṣe wọ́n sọ fún wa pé nígbà tí ṣé Adam ń kọ́mpléè nípa unity àwọn mùsùlùmí Nàìjíríà ṣé Adam wá ní inú tó bí àwọn lójú ni àfa àwọn sọ pé wàlá àìbà fi Yorùbá síwá kàdíní ànàfàrà aláàkàdíní táwọn tó ń fàṣẹ pọ̀ nù mo ní àkọ́rẹ́ kí ṣe adama bínú ọ yẹ kó wo gba dínà yorùbá lóòótọ́ sọ́jọ́ sí nàfàrà bí ọjọ́ tó bá jọ ó tún ṣe ìyẹn ní àṣàlù ẹwà sọ yìí jẹ́mọ̀ yìí ó wò ó sábẹ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ nù ẹgbẹ́ gba àtàwà wà kí ṣe bẹ́ẹ̀ ni o ẹ̀rẹ̀ fọ́ ni àkóso òjò sọ̀rọ̀ ni france pàṣẹ bìsì káwọ́ dínà yorùbá lóòótọ́ ọjọ́ ti nàfàrà bí ọjọ́ dìde dúsà bá wọ́n yìí ládọ́ àrè àfáwọn mi gbọ́dọ̀ náà dìde dúsà mú ní á ìsìlámù kí ni ìsinmi lẹ́yìn ní àkùn tó tìkù mú ní àìbá kó ní ká máa dé jù ọ̀dọ̀ bí ìsinmi mc clement kí ni ìdí lóòótọ́ yìí wọ́n kà sí kíkì lóòótọ́ bí ìdíjú ju ibi ṣe gbó lọ ó yé wa bó ṣe lọ nìyẹn ọlọ́mú tá a sọ̀rọ̀ yìí wọ́n lọ́ọ̀ma náà ẹ̀kọ́ nọmba sixty and sixty one abẹ́rẹ́ kọ́ ọ báyìí ìsìlámù ọ̀lọ́kadìbì alàlá ìwọ̀sàdìbì ìlhàk ìmọ̀ kúrọ́mọ́lọ́mù àbí máa tó dodo nírọ́ ìmọ̀ àtọ́lọ́mọ́lọ́ ọ̀tọ̀ ìmọ̀ àtọ́dodo náà nírọ́ ọ̀tọ̀ òdodo ni ó ìrọ́ ni àríkò rí bẹ́ẹ̀ àbúrò ìmọ̀ òdodo ni ìkẹyẹ àti máa tọ́mọ́lọ́ ìjọba ọ̀sọ̀ táwọn ibi ọ̀sọ̀ ọmọọ̀sọ̀ pọ̀ lọ́sọ̀ alátàní tìtìtìónà wà áàlì wọ sìtìón ìbására méjì látàkọ̀ kọ́ nínú báàbù yìí ma 651 ìsìnrá olùkọ́dìbì alọ́lá wọ́n ti dìbì bìlhàkì òun náà ni ìmọ̀ kúrọ́ mọ́ ọlọ́run ọba ìmọ̀ ahúnrọ́ ọgbẹ́ ọlọ́run sí báyìí àbábí sí báyìí ọ̀sẹ̀dìrì bìí hàp àti ìmọ̀ tòlómírọ̀ ablatif àti ọ̀sọ̀ pé ìṣẹ̀lá lẹ́lẹ́ wọ̀rọ̀sọ̀ mi sọ pé wọ̀rọ̀sọ̀l níbi ọ̀kí lọ́fà lóṣù bá nígbà tí wọ́n gbà fáfẹ́ lọ́wọ́ lè tẹ̀lé ìmọ̀ kúrọ́mọ́lọ́ ẹ̀rẹ́dì pàrọ̀rọ̀ anẹ́bì lọ́rọ́ gbọ́n tó pàrọ̀ anẹ́bì ò ní sọ̀rọ̀ kankan pẹ̀lú sàmì ẹ̀ pẹ̀lú gíní ilẹ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀dà ó di yé wa wallahu ta'ala alam naam istirahul qabdi ala Allah wa ala rasul ala rasulillah sallallahu alaihi wasallam nabamu gidi ba yi ma hunyiro ma Ọlọ́run ọba àbí ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam takdhibu bil haqq àbí ma pe òdodo min tariqati ahlul jahiliya ìfìsí àwọn ahlul jahiliya ni àwọn ará ajọ́ àwọn jahiliya kí islam tó dé bá sọ̀rọ̀ ọlọ́run fún àwọn ní rárá o wọ́n ti dé bá sọ̀rọ̀ ọlọ́run rárá o ìfìdára láì kábà ohun ọ̀rọ̀ ẹni ohun ọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ ni ó di yẹ́yìn ìfẹ́tí wọn nù ìwọ tó ń kẹlẹ̀ mùsùlùmí náà nítorí orí òdodo tó ń tíra láti kì í àbí tó ń kú ọmọ ọlọ́run bá ń tẹ́lọ́wọ́n kọ́kọ́ lọ́lọ́run sọ ولا تكتب الجاهلية fi kiri jahiliya ni ọlọ́mọdé نعم افتراء الكذب على الله كما الله رمضان وعلى رسول الله صلى الله عليه وسلم أبي موجي شيران صلى الله عليه وسلم والتكذيب بالحق أتما فضل ميرا من طريقة أهل الجاهلية تتعوى كفري جون مثل ما قالوا لما جاء لما كانوا يتوفون بالبيت الأوراد بيروا رسول الله كما زمان في التواف الألوة نيو يقعوا كفرنا ما التواف الألوة يقول إبراهيم لكم كعبا يقول nípa bídí àwọlé bídí àwọlé bídí àwọlé ọwádìí pé òòsà àwọn olóòsà wọn rọ́pò wọ́n ń ṣe òòsà àwọn ọmọ sí labẹ́ríkà labẹ́ríkà lọ́hùnmọ́ labẹ́ríkà labẹ́ríkà láṣẹ́ríkà lẹ́lẹ́dẹ́ ilẹ̀k àwọn akíbọ̀ wọ́n sí labẹ́ríkà lánà máa sí ọmọ labẹ́ríkà láṣẹ́ríkà labẹ́ríkà lọ́hùnmọ́ labẹ́ríkà labẹ́ríkà láṣẹ́ríkà lẹ́lẹ́dẹ́ ilẹ̀k wọ́n sí bàbá wọn kọ́ bí wa òwúrọ̀ àwọn sì máa ti tàwáfù sí wọn obìnrin yóò ti lálẹ́ ọkùnrin yóò ti lọ́sàn-án ní ò ní ò ọmọ ọlọ́àbí ẹ̀rìsì àwọn fún bí àyàn ọlọ́run kó sànú wa ó ní àfáàní kí nìdí lóru ní òwò àbí kí n sàdúrà ọlọ́run bá mi ní ò nò nò nò nò inú ẹ̀kọ́ ni pé àdúrà náà òun kó kó àwòrán rẹ̀ kó bò ó rẹ́wájú ọlọ́run bá wà ní ní wọ́n gbà tó máa ń ṣe tàwáfò lọ ẹ̀kọ́ kùrát wọ́n máa ṣe tàwáfò òwò káró ẹ̀nà àárí ìwọ̀ káàhà wọ́n á ní ìtìsí yìí ìtìsí àwọn kọ́sì rẹ̀ ni ẹ̀dẹ́nà àléhà àbá àná àbá àbá wa tó wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́láwọ̀ amárànà bí ha ìjọ́ sí kọ̀ọ́ láti ká bá wọn àgbàlọ́ bá àgbàlọ́ nàbí ilá Ibrahim òun sí báyìí ó di àwọn akẹ́kọ̀ọ́ àwọn bàbá wọn bá bàbá wọn náà síbẹ̀ wọn láwọn abọ́dọ̀ náà bí ọlọ́wọ́ pàkẹ́kẹ́ máa ti tàwa fún òwò láti máa pé ilẹ̀ lẹ́bi ilák lọ́wọ́ sí báyìí wà á ra mi nǹkan bí alọ́lá ilé wà nù irọ́ ìkọ́mọ́ ọlọ́wọ́ bá subhanahu كتاب الجبام ويقولون على الله الكذب وهم يعلمون هم كلهم لو بعوناش نقولوا لهم إنما يفتري الكذب الذين لا يؤمنون بالآيات الله àwọn tí mo dábàá tí mo rọ́yì dábàá mo àdábàá rọ́yì àwọn ọ̀gbọ́n ọba gbọ́nyà àwọn tí wọ́n bá hàn mí ọlọ́ọ̀bà ni òwò láìka umul kadhibun àwọn ẹ̀yìn jẹ́ ní àwọn olùkùrọ́ ولا تقول ما لا تسبع ألسنتكم قضب هذا حلال وهذا حرام هيا ايوه very very important باتي مالي لابا كما مالي يوبا يقول إليه بدعني إليه حرامني إليه أرار يبقى إيه قدرنا وي قولي ولا إيه تقول إما ما تقول أنا لما بقرات وصلي عنهي أنا أسنتكم قضب وإيرا هذا حلال في حلال إليه وهذا حرام إليه حرامني التكتير على الله الكذب ìmọ̀ kọmọlọ́ọ̀bà ntọ́lọ́wọ̀n kìíní haram ẹ̀mọ̀ kìíní haram ntọ́lọ́wọ̀n kìíní halal ẹ̀mọ̀ kìíní halal iná lẹ́dẹ́ yẹ fìdí gbóná alẹ́lẹ́ yẹ tọ́bi bá ṣe kọ́ bọ́ alẹ́ rù gbogbo ẹni máa ń kọmọlọ́ọ̀bà láàyè fìlẹ̀ hóun kò ní jìrì àyè tó wa wọ́n ní Nàìjíríà ilé ìlú mú ìmáàmù Abu Hanifa rahimahullah ẹ rí i pé àkàmù ṣẹlẹ̀ iye àlọ́dọ̀ àwọn ìmáàmù yòókù márùn-ún ni ìmáàmù Abu Hanifa ní méje nítorí àyà ní gbòó lẹ́rù nígbà àwọn afáàlọ́ ọ̀pọ̀lọpọ̀ jùmhur náàrùn ni àkámù ṣàrẹ̀íyà ọ̀ráyà wájìbí bí fardun sunna mubah haramu àti makuru nígbà àwọn afáàlọ́ wíwà nínú ní ma bọ́ àníkà ní ara ní òtú bẹ́ẹ̀ ní òtú kí ni wípé ọ̀ràn yẹn ọ̀tọ̀ wájìbí ọ̀tọ̀ súnà ọ̀tọ̀ mùbá ọ̀tọ̀ ọ̀tọ̀ wá ní haramu ọ̀tọ̀ ọ̀tọ̀ wá ní makuru haramu tanzihi ìtàkùbẹ̀ súnmọ́ haram ìtàkùbẹ̀ súnmọ́ haram kí haramu ni irú sì dákọ̀ àwọn sì pé haramu sì gaba ẹni sì dẹ́kọ̀ ni wọ́n bọ́ nípa pé mi ò lè tù sí mo sì pàṣí ní haram lọ sí haramu sì gaba mi ò ní pé wọ́n mi ò ní mi ò ní lẹ́sìn lẹ́nu fúra sí pé haram ni sìgá tí màá sì ní pé tàhàrímù tẹ̀nzí haramu tó kọ́ ìtúkọ̀ ẹ̀jọ̀ haramu ó kú bí ẹ̀kú dára haramu mi ò tó bẹ́ẹ̀ jẹ́ pé mi ò ní lẹ́sìn Qur'an kankan mi ò ní lẹ́sìn àdìsí kankan pé tẹ̀síkínú àwùjákánú haramu. Nàbọ̀rọ̀ mi yẹ yẹ wà kẹ́fù ń ta áyà yìí ni. الذين والذين يستكبرون لا يفلحون wọn kọ́ mọ́lọ́ wa nítorí wọn ní haram ní haram ni òní jìrì àyíká wa tó bá yẹn lẹ́rù àbí bá yẹn lẹ́rù tó bá yẹn lẹ́rù ó di wa ó bá yẹn lẹ́rù o àkàtì táì ọlọ́run bàbá táwa pẹ̀lú ọlọ́ba. وذلك الذين يفترون على الكذب على الرسول يعني بدون كما نبينا كان نبي صو كان نبي صو انه جاءوا عنه هكذا من الحديث او رباي واحد نبي زباي نبي زباي نبي زباي ṣe láti gọ̀tẹ́sì ọ̀rọ̀ rẹ̀ no àtàbà ìsọ̀bà àtàbà ìsọ̀bà mo sì gbọ̀rọ̀ sí ìsọ̀bà wí fáìn àmà ànábì ìsọ̀bà ànábì ló sọ̀bà ah no ṣe mú ó di yé وكذلك الذين يفترون الكذب على الرسول صلى الله عليه وسلم انه جاء عنه كذا من الاحاديث وهي كذب الكتروني هل فرصرني ìsirọ́ni الذي يحدث بهذا من غير التوثيق ومن غير التثبت يكون أهل الكاذبين وان دي كان سوري لا يكون جاء حلوته أما لا يكون لواي توثيق تثبت هو دي لا دا ثم سوى هنا في الجرامة أنت لا قرأ يا له أنت لا قرأ ما قوة دي لا دا تثبته ó dé wa lóbi tí ó náà fi ránṣẹ́ fáwọn èèyàn ọdún tí a fi lọ́rọ̀ sọ́wọ́ ti wá tí wá tí kọ́ wá sílẹ̀ báyìí kí ni àwọn àfa àwí lórí ẹ̀ kí ni àwọn àfa àwí lórí ẹ̀ kí ni àwọn àfa tẹ́lẹ̀ máa tó pọ́sọ́ àfa báyìí sọ báyìí kí ẹnu ó wà lọ́sọ àwí ẹ̀kọ́ ni tó ń dá fọ̀rọ̀ yìí wọ́lọ́ba لهذا جاء في صحيح أن النبي صلى الله عليه وسلم قال سبحان الله من أدفع عني بحديث أن تقصوا حديث كان طعمي هو يرى أن أكرهنا تنفرات كائرني فهو أحد الكابر أكرهنا هنا أنا أكرهنا هنا أكرهنا هنا wọ́n ní àdíjì wọn fi ká àdíjì yìí ìyẹ́kùn síbáyì sí síbáyì wọ́n fi ṣíkàdé fáwọn èèyàn wọ́n ti dòkú rọ ànábì ló wíbẹ̀ sallallahu alaihi wasallam ìmáàmù mùsùlùmí gba àdíjì wa olùmùsà sọ̀rọ̀ èyí wọn lọ́ba sànù wàlá àdàlù pìyàmù wàhálà min hirfatil alal jahiliya eléyìí sí ọwọ́ àwọn ọjà ilé àwọn kìfìrí ìṣẹ́ wọn ni annahum yaftaruna ala Allahi al-kadhib wọ́n máa kúrọ́ mọ́lọ̀ tí wọ́n ni ìjọba pé àwọn ará Iraq ní wọ́n bá tẹ̀lú yẹn lọ́fà tí Malik rahimahullah ó ní yakhruj hadith minna bin Madina shibran ويرجع من Iraq zira'a ó lá àdíṣe kó lọ́dọ̀ wà nígbà Madina nílé èdè ẹ̀bù ọwọ́ báyìí fran kan àwọn kó tó darí láti Madina àwọn kó tó darí láti Iraq àdìsí jọ ní ni ó wà lọ sí Iraq kó tó rí báyìí àwọn wọ́n ti rọ́ ìtò ìdánwò kan àwọn yẹn báyìí sí àjà púpọ̀ jù wọ́n láàyè tí yẹn bá ronú pa ìsìláyà fún a min fajiri ha ilẹ̀ lẹ́mọ̀ ìgbà alifajiri àkìlì fajiri ìsìláyà làwọn yẹn ti gbógun ti ìsìláyà àti hajjil islam àtijúmọ́ uh, islam títí wàá bí ìrọ̀lẹ́jà wáyé ń wòye gbógun ti islam torí ìrọ̀lẹ́jà wáyé o bọ̀lá asẹ̀rọ̀ àbí ọlọ́mọdé àfẹ́rẹ́ yìí ọlọ́ba wọ́n very very careful wọ́n bá ti wọ̀ báyìí ó kárí nù alẹ́bí muhammad sallam ọlọ́mọ ọgbà tó túbọ̀ tí bá tí ó rún fi yọ ní dídí wọ̀ tí wọ́n bá ti yọ ní dídí wọ̀ pé káyé tuntun bá má ọlọ́mọdé àgbà على القرآن الكريم نعم وني هذا من حرفة على الجاهلية إليه الشواء والشواء وني حرفة أنا نمتين على الشواء واحد يوم مكانك اليوم كان الشواء نو حرفة عن الشواء كان فين جونو. على الجاهلية أنهم يفترون على الله كذبا هم قوم الله بني زعموا أن الله مرهم بكشف عورة في تواف إذا ما قال الله وأنا ما ترى náà máa ń ṣe tàwa fún olúwa nípa àwọn obìnrin ọmọ sí lálẹ́ àwọn ara ní mẹ́tàkànjọ kan alákùnrin kan wá pè wá kọlu ìmáàmù ọ̀rẹ́ wa tó ọ̀rẹ́ bàbá abdulhamid tó wà ní kamantan aminu aminu kamantan tó wá pè wá pé kọ́wá jẹun lè wọn bàbá ní kọ́wá jẹ lọ́ọ̀tì tó bá lọ rí jẹun bẹ́ẹ̀ àfẹ́fẹ́ sí wáàdì fún wa ni ọmọ ẹgbẹ́ ọdún máa ń kíkà wọn yẹn nìyẹn o ọba yìí gẹ́tì wà gẹ́sì saudi ni gíráàjì kàlà ní gíráàjì lọ tó bá ní àwọn saudi wọn yìí gbọ́dọ̀ mọ̀nà wọn jọ mọ̀nà bí ẹ̀ka àwọn ọba ni wọ́n ń kọ̀ǹtú àwọn afá àwọn afá yẹn lẹ́nu ọ̀rọ̀ àwọn fọ́n mọ̀nà yìí pé ìtìláàtì ti ń ṣẹlẹ̀ láàrin rìjàl wọn nìṣẹ́ àti tawaf láyé jù láti máa fi tawaf táwọn ọkùnrin àti obìnrin máa ń kọlu ra wọn kọ bá mú ayẹ kí wọ́n ti six to eight àwọn ọkùnrin ni eight to ten àwọn obìnrin ni ten to two àwọn ọkùnrin ni two bá sọ̀rọ̀ àrùn wọ́n á bí lọ́wọ́ tí mọ̀ amara náà bí hàzà tálọ́pàá alákìlẹ̀ tòbídò àmì tòmọ́tòrò bí ahàlẹ̀ jahiliya wọ́n á máa ṣe bí àwọn jahiliya àwọn jahiliya làwọn obìnrin ṣe tàwa fún ọlọ́tọ̀ táwọn kò ṣe tàwa fún ọlọ́tọ̀ lẹ́yìn àlejò wa Muhammad sallam ẹni tó mẹ́sì jù àtọkùnrin àti obìnrin ní ọmọ tàwa fún gbogbo ni dáásá yẹ kí yàrá ká pàtì ọ̀rọ̀kẹ́ máa kama n kyan haminu wani abin da nisa da kisan ka kenan ba ka ce kare kwashe abinci ce ba mu ne abinci abinci ya fate mana wani zama kuma gonje lalle wani kasa gonje na ne gaba kuma kin kin gaba mila ko ko ko gonje lalle mana ha bani ba bu ni da kenu ku suka kaju kuka fa bi su balani aminu ibrahim ajabiyu mi aminu kamantan adi ma sakara wa gawo kun ti jani ato lagbara ni ina abun sai abun ne zan ke son ka kene baka sai kai kwashi abin ji ba ki kwashi mana tora bi jire je wa zo tora bo jire ma o di apa oni mo ti ma bi nkan lawon lo kanu o ba de lu won fiyan àwọn da o di gboro lo to ti fún ni mana ala se ti jo ya le mi message ale bi lo la ya ni je la to ko la to bi ni du ni àwọn ti báyìí làwọn obìnrin ó ti lálẹ́ làwọn ọkùnrin ó ti ní ọ̀sán ní hò ọ̀sẹ̀ nígbà tí ó hò tí a ló fẹ́ ṣe tìrìtì àlébí ọ̀sẹ̀ tìrìtì àwọn ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tìrìtì sálà àwọn dáhùn ọ̀sẹ̀ tìrìtì ó di yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yé wa naam náà kó sànù wà láti àlùkí àmà naam záàmù wọ́n ti ń tọ́ sí ní halal ní haramu kò záàmù annalá aṣọ́ra aláhùn haza wọ́n tọ́lọ̀ bá ló sílẹ̀ fáwọn kàlẹ́bí na aṣọ́rakù wọ́n àwọn ṣùgbọ́n tó báyìí pé láwùṣá allahu fún ma fẹ́ bẹ́ẹ̀ ni ma abadna min duni imi ṣe láti kankan kọláwùṣá allahu ma aṣọ́rakùnà tó kọ́ abọ́lọ́ ma fẹ́ bẹ́ẹ̀ ni àbá ti tẹ̀kọ̀kọ́ mọ́lọ́ ba láwùṣá allahu ma abadnahum ثم بار لو شاء الرحمن ما أبعد هجا وني وعاذا كل كذب على الله سبحانه وتعالى تقولي وانت رمولو باتو مانجلو تتجلو لأن الله جل وعلا ولما باتو تتجلو تتجلو تتجلو أكثر الرسل من قال ما هم عليه لازم تقول بمتاوى منسل فلا عاصل انت لا يتوائي ثم أن نسبة الكذب على الله ورسوله صلى الله عليه وسلم بقبوت ان بات رمولون وبا تجيشيري هو من امور الجاهلية تتعوى كفري جوني قد يوا كوا very very careful كذلك تو يزيني كوا كفري جوني يمشي وعلى المسلم تجرنا يا للمسلم كان عليك تجرنا يعني كتب عليكم الصيام عليك وعلى المسلم تجعل المسلم أن يهذر خفر جنا بهذا العمل الخبيث بشبركي بشوروني بشوروني kọ́ sọ pé nàbí sọ̀rọ̀ nípa ọkọ̀ ọmọ nàbí wà wọn lè mú ọ̀rọ̀ ọ̀pá kan wá hadla aviv ọ̀tún ni ó di yẹwa ọ̀la ẹ̀dìbò alẹ́lẹ́hì ìgbà míì ó lè fi kọ́ mọ́lọ́ọ̀bà ọ̀la kí لا يتحرى في نقل أمور عن الله وعن رسوله أما قل يسرى فور ثم أنبون قولون بكاري يسرى فوقك رأيي كاي يهود هذا الفتوى ثم في فتوى ثم في فتوى لا يتحرى فيها كل يسرى كاي kíni yìí kí ni ohun táwọn afá wí nítorí fún wa yìí pé bí ọ̀rọ̀ àwọn afá wa ni ọlọ́mọta wa kọ̀ọ̀lù sí wọn lọ́ba wọ́n ní àwọn electricians wọ́n ti ti kẹ́yìn ọ̀rọ̀ fún wọn báyà tí wọ́n lò wọ́n ti ní rẹ́ẹ̀dì àwọn ẹgbẹ́ kíni átìmì wọ́n ti ní báyà kẹrẹ àwọn ẹgbẹ́ kíni negative wọ́n kàn sí kónìtì láti kónìtì má ti wáyà kọ́ lọ́kà kiri sí kónìtì láyé tí wàá yí wọ̀ láyé kò sí ìdájọ́ náà tọ́fẹ́ wá lóhùn ní káwọn afá àti ìdájọ́ lórí kò sí ìkan náà àti wàá ní tíra yẹn lókun and wọ́n tó ní tíra yẹn àti wọ́n mọ̀ nǹkan ansẹ̀tì tẹ́gbẹ́ lọ́wọ́ yìí ooo gbogbo tí kàdé wà fún yín yóò gbé jáde ẹgbẹ́ fún yín láti tí kàdé gbàgbọ́ bù wà gbẹ́gbẹ́ pé hùn wá sí pé lórí ọ̀rọ̀ òkú gbogbo nígbà tí wọ́n òkú yìí mọ̀ jáde wà gbẹ́gbẹ́ jáde fún yín. ó ní eyín àfa kan àtàgbẹ́ fún yín gbogbo tí kàdé mọ̀ gbé jáde fún yín wọ́n ti ṣe nǹkan sínkù fún ara ìdúgbò ayé pé ìṣèkà abdulaziz bùnbà tàbí ọ̀sẹ̀ mí ọ̀kan ni wọ́n lọ pé bẹ́ẹ̀ tí wọ́n ti sìnmọ́ ẹni sí ó ti wà lárọ̀ ọ̀tọ̀ rẹ̀ ó ti wà lárọ̀ ọ̀tọ̀ rẹ̀ búra búra zaka taka bẹ́ẹ̀ wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n máa ń délé ọba ọba ọba ọba ọba alọ́húdà wọ́n máa ń ṣe gírí kan nínú tó kọ́ alọ́húdà wọ́n á béèrè béèrè ní húdà wọ́n á gbé mọ́ ìsọ́nà ní àbí ìrò tó lọ sọ gbèrò ọ̀rọ̀ ẹ̀ láàrin àti àlùfúdà bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ ló ṣe rí àmàṣẹ́ wòkàrí sí ọ̀rẹ́ àwọn tẹ̀sílìm òun náà bẹ́ẹ̀ ni àbí àfàrọ̀ kẹ́kọ̀ọ́ láwọn kan tó bá lè gbé ìrẹ̀lẹ̀ fúdà tó bá lè pé bẹ́ẹ̀ lórí àwọn jọ lọ sí hajj tó bá ní èmi ò wọ́n sọ̀rọ̀ yẹn pé mi ò bí ọdún dẹ̀ mtc mi yìí sí nìyẹn yìí àkókò lè yí mú adénu plane bá mi bá gbé wọn ní kàlà lọ direct bá gbé ara mi bọ́sọ̀ ọmọ sọ ara mi lọ́wọ́ bàkàdíà mi yìí sọ ìmọ̀ sọ fún káàkiri gbogbo ẹgbẹ́ ara rẹ̀ ó ti yé wa ó ti lọ nìyẹn káwọn èèyàn mọ ọkọ lódodo ìgbà kó lódodo ọ̀la ẹ̀ ọ̀dà jù inú ti ọgá mọ̀ jù kó ìwé ṣe kó lò tó ìdúró lódodo afẹ́ lọ rí ní màdì màdì yarí fún wa gan nígbà tó wà ní private prison akọ̀rọ̀ kan sí bínú wọn àti gbèsè àjọ sáyẹn lẹ́tà yìí wọ́n ní asọ̀rọ̀ sílẹ̀ kí ìgbà tó wájú ikú dínà wọ́n kà fi hàn ní lókè sáyìn bẹ̀. ba ni ba kun giya mani mt suleiman ya karanta ba wallahi ba bayan wani wani ile ya karanta tunda ya karanta ai ba muskila ciki bari mu je tun ji ma ya karanta na san ni akwai muskila ba zai sa'ano ba ji ba bayan wani mi o ti mẹ àwọn sọ pé njẹ́ bí bàbá ṣe ń jù sọ́ra wí ni pé kí mo ti kà á ó parí ẹbí ẹwà mo ṣe rí nìyẹn dáyọ̀ lẹ́bí náà sọ́kùnlá ọkùnrin máa sọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́tò mọ́ sọ̀rọ̀ ẹ̀kọ́ yìí ní mọ́tò fi yìí ó di ẹwà abẹ́lá àlọ́ ti wà gbogbo ọmọ tí wọ́n lọ wọ́n gbé mọ́tò fún wọn kí àwọn gbé fún wọn àwọn mẹ́fà ni wọ́n lọ gbogbo wọn gbé kí àwọn mọ́tò kí àwọn fún ó di ẹwà ó di wọn fi wá di ẹ̀ pé àrùn ìmọ̀ àti ọmọ ìlú àbí tiwájú kí à lọ ó di ẹwà ọjọ́ yẹn ẹ̀ẹ́ inú sambo in kàwá fáwọn fini ni tọ́yìn umar tọ́yìn òun ni àzíra àdúmà dúnyà yẹn ní méjì dáwà yìí ga mala zubairu sirajo ga mala ibrahim na kaka ga mala ibn suleiman ga mala sambeki gbogbo ata ń tẹ̀lé pé àmọ́ sú wáni wáni wọ́n ti gbàgbọ́ zo wa àwọn lágbàgbà ní wa ó ti yẹ wa fún ṣe lọ nìyí ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba ẹ̀fẹ́ torí benefit ayé torí kíá náà dà lónìí èyí ìdí ẹ̀rì kankan wọn mọ́ tí wọ́n ti kọ́kọ́ gbogbo níbẹ̀ tó tó tó ní wọ́n wà lóye tì ní. àmì ti sẹ́yìn náà sàlámù aláìkùm ó di ẹ̀mí yóò lẹ́nu yóò lẹ́nu kankan náà mẹ́rin tó ń lo kíkà yẹn mọ́ lẹ́yìn kan wọn ní gbàdọ̀ fìdí nílò kọ́ta ẹ̀rẹ́ ìsìsì nínú rẹ̀ mi ti dùn nìkan ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba ẹwà very very careful ẹwà very very careful wọ́n sọ́kọ́ ayẹ̀tà àrùn àfíà láì tààrà tàwádìí wá gbọ́ ní wò ó kó yẹ wò kó yẹ kó yẹ tó tilẹ̀ kó wò ó fẹ̀yìlà kàánà mà nàkàlà ò xatọ̀ à sábẹ́rẹ́ ju àdúgbò sí ẹtí ẹtí mu wá ní tí ló ṣe àwọn alámìyẹ ti tó ti tí tó wọ́n sì wá lé yàrá wọn náà ṣẹlẹ̀ wọn àlà náà sí lóòótọ́ fáwọn yẹn fa iná yẹ sílò àdọ̀ tàbí wọn náà di ọ̀kan náà wọn tó ti wọ́n wọn náà di ọ̀kan náà wọn kúrọ́ nù yẹ sílò kọ̀ gẹ́gẹ́ náà wọn wà fọ́ kọ́kọ́ kọ́kọ́ الذي نكل أولاء ونشرعوا بينهم ثم وافوا لن تلعنوا خذ يوا والمتافر يوا لوبا التلقين يا كبير قالوا قسما جابي أتنبا فالواجب أن الأحاديث الموضوعة الواجب جدرانيا أن الأحاديث الموضوعة وحديث تقبل رو أقبل رو حديث موضوع أقبل رو المكذوبة àtúgbé òkúkú rẹ̀ yìí láàtúrọ̀ wọ̀já kama ma fa káàkiri kama ma fa káàkiri kama ma mi kama náà káàkiri bùkú òkúrọ̀ ni irọ́ ni láàtúrọ̀ bẹ́ẹ̀ tó á fẹ́r kùtùdáyì àgbọ̀dọ̀ tùlàtúrùwà àgbọ̀dọ̀ ma kàwọn yẹn ó di wọ̀lá tó bẹ́ẹ̀ tó á fẹ́r àgbọ̀dọ̀ kọ́ wọn níwọ̀n tó dọ́wọ́ wọn kùtùdáyì kálẹ̀ fúpa àdìsí irọ́ ni o àdìsí irọ́ ni o وأنا الواعظ أكون وازي والدعاة أتعودون في داية يثبتون فيما يقولون عن الله ورسوله كنتم وجهي لجوء كنتم بأسهم قولهم أتجيشي كذلك في أمور الأحلال والحرام وفتوى لكن كتبوا علامة نجبوا حلال في حرام في فتوى عليهم أن يتثبتوا في لسانها ìdí kíláàsì bí kún orí pàwọn wádìí dáadáa alámàrí wà á láyé àjẹ́lò fi àkọ́mọ́ kàdúdà àti ní kẹbíbẹ́lẹ́ múgbóná à ń gbé lọ ara ọ̀ ìwádìí ń pàmì dáadáa wádìí lọ́dọ̀ àfàmì wádìí lọ́dọ̀ àfàmì wádìí lọ́dọ̀ àfàmì lè anna xata fiha kawlu alalabi gẹrẹ ẹn tó ní sípà mẹ́hẹ ẹn kúrọ́ mọ́lọ́wọ́ bá láyé ní mọ̀ nkàrẹ̀ yẹn kọ̀dá الثابت عن الله والرسول يجب أن هذا الله بذلك ولا يقول في جريمة من الكذب على الله يقول وعد تين سنقى إسلا ابن كرمولا تجيشير كما قال تعالى ومن أظلم ممن افترى ممن كذب على الله ولو جلب جنوب كرمولا قالوا وقضى بالصدق إذ جاءه تذكير لنرى تتوابع ذلك أنه إذا لم يوفق هواه فعبد الجيب عن الدفع يميمه ما ده قرب الله منه الدفع يميمه وكما تكثيرا حاول ردها بتكذيب يقول ذات الدفع لا كيراني كيراني من قصر عن بيه لعبة تشكيك أبلاد الكريتي كوميشن الدعوة تسوقعون يفي، كفيل أهل الهواء لكي يبلي سيوني سيانو ولما جاءت إليه ولا ولعبة assalamu alaikum kiri yar babu ya ne assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu àwọn ẹ̀kọ́ ìjà ń kọ́ very very important ló máa ń sọ fún wa ká máa tá a wà bẹ́ẹ̀ máa sọ fún yín ló máa sọ fún yín káàkiri máa sọ pé èmi là mírù bá wí àmírù ní ààrẹ ní kọ́ tó ní lùkúdù rẹ̀ ìwọ wo ni ìwọ wo ni mo ní àwọn kìnìún bí àgbà tí adama ni ó ní àwọn ọ̀nì tí ń gbé nǹkan mi àwọn sọ̀rọ̀ àzọ́wájú ẹ̀ á ń tó ń bèèrè ọ̀nì tí ó lè gbé nǹkan mi kí aláwọn ti bá yẹn fún ọ̀nì ìfẹ́ títí adé nínú àwọn ọ̀nì tó lágbára ni bá àwọn àgbà lọ́hùn kí aláwọn ti wọ́n pé ìwọ títí adé ọ̀nì tí ó lè gbé nǹkan mi ọ̀nì bàbá yẹn kí bàbá yẹn jẹ́ àdìsọ́jí

O diyor bu